Allahu Akbar kọ́ wá ààyè tó máa pamọ́ pẹ̀lú ìwà tọ́lọ́ nìkan kódà kó ṣe ẹ̀kan lọ́sẹ̀ pé òun fẹ́ rí pa àlọ́ òun sùn bí mo fẹ́ bọ́ ọ̀nà ju ọlọ́run. ẹ dá mọ́ ọ̀rẹ́ gẹ́gẹ́ ọ̀rọ̀ ká balabala balabala ọ̀rọ̀ ààyè tọ́lọ́ kí ló dé àfọ̀sọ̀lá tí ó kọjá wọ́n sì kárò àfọlọ́wọ́n bá ní bí tí mo retí ipá àtayọ Allah Allah o tètè yìn ọ̀dọ́ èmi náà wá kátó àbílẹ̀ sí náà ṣé ṣé wá tó lè kí nínú nílò náà ń bá kò lè ṣàdúrà ọjọ́ mẹ́ta kó mọ̀ jà tó yóò rọ mí gbégun wíńdò. nínú ọba lóbìnrin dùn mọ́ ojú wọn ni tí ń sọ yìí tẹ̀bárẹ̀ tó fẹ́ràn kó máa wọ̀ sọ́sọ́ tóbi kò ní róbìn tọ́jú kẹ́ tọ́lá tó sì. kò mọ́rí láyé rẹ kí lẹ́yìn sí tó bá nà ẹ̀yin ní bá bẹ̀yàn dẹ́wọ̀n lójú ọdún nìyí má àfàlẹ́ ju asámú ní wọ́n sáré lọ wẹ̀ omi tútù ní ògbèrè mọ́sálásí làwọn ètò asámú ìrì ṣé wọ́n tara náà omi ká asámú nù. sangba ni o gbọ́ ni ẹ dá mi lóhùn ń wọra àbí ẹ sọ pé ń wọra ọlọ́njẹ́ alálùbáríkà bí ti ń sọ máìkì lẹ̀ wà mú jẹ́ ẹ̀nẹ́sẹ̀tùlẹ̀ múhìn bí ilẹ̀ sọ̀dìkì ẹ kọjú sí mi wọ́n máa jòkó tà tó fẹ́ràn ọlọ́run. tó fẹ́ràn ọlọ́run jòkó tì wọ́n. lọ́ bá ẹjọ́ máa jòkó ẹjọ́ máa pẹ̀lú ọlọ́run. ẹjọ́ máa pẹ̀lú ọlọ́run tó o bá sí lára wọn ó sì ọmọ wọn. sàlátù fi ń sí ọlọ́run. ọ̀hún aláwọ̀ sálám. ọ̀ ti dá mi lóhùn. ọ̀ dá mi lóhùn dáadáa. ọ̀hún ìkò sọ́sàn. ìparí ọ̀rọ̀ torí mo tó travel nìyẹn. ìní ọ̀rọ̀ dídá sọ́fàlì ìjà. ó lóun tó wá ń bí rùmáwọ̀ ẹni ẹ̀sà. rùmáwọ̀ ẹni ẹ̀sà rò mọ́ wọn ẹni ẹ̀sà. tọ́lá sì wá rò mọ́ wọn. ẹ jọ kíní kan bẹ́ẹ̀ tí ẹ máa ṣe arábìnrin sọ tó fẹ́. àbọ̀kà náà wà sọ jẹ́ ní kíni. olùwà wà wà wà hù bíbá ilé ìyá mi dùn ní yà kó tara nǹkan mẹ́ta náà ni n fẹ́ jù láyé jẹ́mọ́ ẹni kíni àkọ́kọ́ ẹ̀ dá mi lóhùn. an-nazar ila wajhik. Allahu alayhi wa sallam kí n máa wojú wa nani Muhammad. sallallahu alaihi wasallam. ẹ̀yin ní sẹ́gun ládùúgbò ẹni ẹni àfa ńláńlá. àfa ńláńlá ládùúgbò. ẹ mọ orú oorun tí ń sùn. ẹ mọ orú oorun tí ń sùn. ẹ ẹ ránṣẹ́ ẹ àwọn náà ti ṣe bẹ́ẹ̀ ní kọ́nà tó sọ àdàpé wò sáwọn ránṣẹ́ ọlọ́jẹ́ alálùbáríkà ọkọ ẹ̀gbìn ìfẹ́ ànábì ló mọ̀ náà jáde wá wọn náà mọ̀ sọ pé lẹ́kẹ́kẹ́ fàmílápá ni ẹni lónìí o. mọ bínú sọ gbọ́ mo mú ọ ní one thousand tí bá parí wá sí mo lọ kéré torí ó ti dùn ó sì máa ń mo lọ rí. wàhálì bí kòsóòsàn. ẹ jẹ́ fún ẹ fún. ẹnì arọ́ dìtà sọ́fàlẹ̀ ẹ̀já. Sùnẹ̀jà dídí, mọ̀ mú jẹ́ bẹ́ẹ̀ o. Sàlámàtà sọ́ndẹ̀rì màálù mi sẹ́yìn àti. ó ṣe fà ó ti fọ́ ní orí ọkàn rẹ̀ ṣe balẹ̀ nu. jagun tí nínú kọ̀ mi àná tó fún ní one thousand sí. ọ̀hán lè tẹ̀kọ̀ sọ́ọ́sà. ọ̀sọ̀ yìí lè ń tẹ̀lé náà. ẹ̀nà ọ̀rọ̀ dìtà sọ́fà lè kéjà sàlámàtà sọ́dìrì màálù mi sẹ́yìn àti ọkùnrin tó fà á ọfà mọ́ owó. ṣàgbénu rẹsẹ̀ dùnú. bàbá èmi ló ṣẹlẹ̀ sí mu lọ́tọ́ ni òmùjọ ni ó lè bá wa àlàbí tó sùn ló sí ọdẹ òmu. mo bá kọjá mo kọjá ní ìlú tá a bá kọjá ìrìn jíjẹ ìlọ́rọ̀ ọlọ́kọ̀ mi ọmọ tó wà mí jùlọ ó kàn ta mi sí ọ̀kadà ńlá pẹ̀lú ẹni tó gbé obìnrin kan wà báyìí mo ní dúró máa kà ó ó lọ́dọ̀ jẹ́ gúnlẹ̀ dáadáa ṣé nígbà tó kọ́ wá ìpè ló kọ́ sẹ́ ó sẹ̀ sínú ni ah, bàbá mo ya páàkì àsọ̀rọ̀ àdàmọ̀ ṣe bí èèyàn kí lẹ́ ń sọ yìí èyàn ló sọ̀rọ̀ fojú di jù ta ló fojú di wọ́n mọ ọdún tí ń lọ ni bóyá àgbà kò ní lọ bóyá àkàwọ́ fún àti kàwọ́ fún ọmọbìnrin o òdodo ni o èmi fojú níyẹn bá ṣe ń wò mí o wọn ò bẹ̀rù kìnní o mo mọ̀ wọ́wọ́ rẹ ẹni bẹ̀rù ẹ tó bá mọ̀ wọ́wọ́ rẹ mo mọ̀ wọ́wọ́ ẹ èèyàn ní ìmọ̀ wọ́wọ́ rẹ ah, mo lọ wíjẹ. خالد خصوصا، ẹrù mọ́ ẹrù mọ́ ẹni ẹ̀sà. àwọn ẹni ẹ̀sà yìí lẹ́yìn ká fún òfin lẹ́yìn lẹ́mọ̀tà láàyè. Masha Allah. ẹni ẹ̀sà yìí ni kò máa bú ọ nítorí Ọlọ́run wọ́n bú àbọ̀dà láti fa omi jáde láyé. àwọn ẹni ẹ̀sà Ọlọ́run ni wọ́n bá ṣe wọ́n ikọ̀ èébú fún wọn èébú èmi náà ni. àìmọye èébú èmi tọ́lọ̀ wò bú. máa bú mi kí n máa ga lọ. àwọn ni ẹlẹ́bá rọ̀pọ̀ ó ní ẹlẹ́ẹ̀kejì wá ní fákùmá ní alẹ́ yìí ọlọ́run ní kí n máa rún owó mi ní olórí Abubakar ní sọ̀rọ̀ gbogbo tẹ wà ládùúgbò khalifa kan ni sehu kan ni afa mm-hmm. kan ni ti asiki sọdọ rẹ ẹ jàmbá ni a ẹni ọlọ. la yẹ́sùkọ̀ abadan bihim la abadan ẹ tó bá ilé wọn kò ní sori ibú láíláí àdúgbò jẹ́ kalẹ̀ sí. tí wọ́n bá ní wọ́n fẹ́ ṣe kánífà ẹ̀yẹ̀ ló máa ibi mi ò mi ò òfò mi yin ìkíni tó yin gbà o ó yin nù tó lásìkò wọn kà já wọn. ogunde o ogunde o. tó rà. Ọ̀rẹ́ mi tó wọlé wọ́n ṣe kí ní dọ̀lú kọ́ ìní. Bẹ́ẹ̀ni, afọ́lálù Kùránì. Afọ́lálù Kùránì ní. Òkè. Ní òkè wo. Òkè Ògún. Òkè Ògún. Salman ló kọ wọn. Olórúkọ dáàdì ni. Sàwa ọ̀hún. Bọ́dọ̀ bá ṣe kan níjọ́ ni. Fi hudúrì mọ́ àgọ́ àwọn ẹni náà ni ẹ lọ fẹ́ràn o. ẹ lọ fẹ́ràn. ẹ gbọ́. ẹ lọ fẹ́ràn. ó lẹ́lẹ̀ kẹta. ẹlẹ́kẹta. kì í máa jòkó tì ọ́. kì í máa jòkó tì ọ́. wọ́n lọ jòkó tà ẹni ọlọ́ọ̀ni. àlùbáríkà ò fi jẹ́ ti ládùúgbò. ládùúgbò. ẹ̀yin àwọn ẹni náà. ẹ kọ́ ọmọ sọ́dọ̀ wọn kan lọ fa náà lọ́sàrà. ọmọ tẹ́ ẹ bá tọ́ ní ní ní kẹrin alẹ́ owó tẹ́ fi tọmọ ní yunifásitì mí lé ní one hundred million èló lẹ fún àfa torí jọ wòlíì mọ̀ tẹ́ ń yẹ ẹ sì yẹ kádàrọ̀ ọmọ yín yẹn ẹ̀yìn ẹ̀ka burúkú kéèyàn kọ́ ọmọ fifteen ní Kùránì kó sì yẹ kó yẹ ká àtàbọ̀ àbọ̀ àbọ̀ ní tàfà ẹ̀yọ̀ kan ní tàrà àta ìwà náà ọmọ yín ò fẹ́ kí o bó ni wọ́n ti kí o ẹ̀mọ yàfa àtẹ̀bàtẹ̀ jẹ́ lẹ́yìn ìparí wíkí máa lálé. aláìka bí hóbì ahàlìlá rà. n pàtó báyìí ìfẹ́ àbáṣàdá ti ló mú fi hudúrì mú agẹ́ ibà. ẹ bá kí o gbó ìran sàláàtì. sàláàtì ọ̀tàsílímì. wọ́n tún fẹ́ dá nǹkan mi rẹ̀. wà á zaka tahiyati. ẹ bá gbà alali musitafa ali mukutari khairi libariyati alali musitafa ali mukutari khairi libariyati. nígbà tó gbọ́dọ̀ káṣí díẹ̀ pé tí a bá sàlátì rú kí ní sọ́rí báyìí nígbà sàlátì. sàlátì wàtásílì mi wàzíkà táhìyàtì lọ́dún tó kọ́ mọ́sálásí yẹn. alali musita falẹ̀ mọ̀kọ́tàrí khairil bariyati. àwọn àtùkọ́ bẹ tí a fà dá ìwò lẹ́lẹ̀ òkèrè máa wò báyìí. torí náà tó ti wọ́n bá ṣe kojú ojú rẹ. sọláàtì ìyọ̀tà sílímì. báyìí wọ́n dorí kòdò báyìí. wà á zika wọ́n nígbà yẹn n ti máa bọ́ọ̀lù lójú wọn. على المصطفى مختار خير البرية على المصطفى مختار خير البرية ta ló dùn sáwọn ènìyàn Ọlọ́run nǹkan sí ọ ni bó mi. ọdún tí a fà ń dáwọ́ sí àbà. àwọn sọ́fà mọ́sálásí ògidì ni kíni kan bẹ báyìí bàbá wọn rántí ló bá dá ṣùgbọ́n aṣọ ìyàbá ìdáwà wà ọmọ gbọ̀ngàn wọn ni kí ló ń dàgbà ní ìsìn ah! mọ́dúndún ah! ah! yàkà yìí wọn ò wí jù bẹ́ẹ̀ lọ èyí ò kókó mi fa wà àní máa pọ̀ náà bí kò máa pe nǹkan mí ní àyè. ó kú mi pátápátá. sọláàtì wàtá sílíìmì wọ́n bá. ẹni rántí pàtẹ lábẹ́kúta wọ́n ń pe eégún kan ní ṣèkàgbọ́n ṣèkàgbọ́n tẹ̀gbọ́n wọ́n ti ń jẹ́rìí ṣèkàgbọ́n atẹ́jọ́ wàá mẹ́rin ló sọ yìí ṣèkàgbọ́n ìkípa yẹn tì. ó ní agbára burúkú yẹn ní máa pa ó bá lé ní sí àfáǹdá yàrá mo fọ ọjọ́ méje ọlọ́nu àfáǹdá ní àfáà tí wọ́n bá ìbádà tiẹ̀ ọlọ. ló bá di ijọ́ kejìlá bẹ́ẹ̀ lẹ́nìkan tiẹ̀ bá lé rí pé ó ti di ijọ́ méje náà nù yàhayù yàkàyù kàdẹsẹ̀ mọ́lẹ̀ ni ó bá di èyí wá kọ́ ni bàbá rẹ ní kí bàbá rà tá a fẹ́ gbókù rẹ jáde yóò wá yóò jẹ́ lọ́nà lọ mo tún dá padà ẹ nírí gbé. wọ́n á sì ká àtàhìyàtì. kúrò lójó ni tí yóò já ọ ó kọ́ ni mo dákọ̀ sí kagbẹ́. alali mustapha lẹ mọ̀kútàárì kọ́rìrì bàríyàtì. ẹ dẹ́kun tòjọ́ náà ogun tẹ bàbá yìí jà tẹ́lẹ̀kùn fi di àfa tẹ́lẹ̀ bá fi di lè mọ́mù ọmọ sí wo ló tẹ̀lé sí. ìgbà tí bàbá yìí ṣe dáwà àwọn ológun tààrà ń bẹ tested okay. àwọn apalẹ̀ mọ́tán ìsílẹ̀ wọn fẹnu ogun ẹ̀ ọkọ̀ ọjà abẹ́jí mi o gbogbo asikaru sẹ́yìn takò lónìí wọn lè fi tán lẹ́sìn èmi kí wọn o n sì máa kí wọn lọ láyé ni. aláàlì mò ń fàálì mo fẹ́ tá ìkọ́ ìrì àti sọláàtì wàtàsílì mi wàzíkà tàhíyàtì àwọn àgbẹ̀ fún bàbá ìmọ̀ fà nísìn ẹ̀mẹ̀ wá ni ẹ wí. alálìmọ̀ sì tán fálẹ̀ mọ́kútàrí khairil bariyati alálìmọ̀ sì tán fálẹ̀ mọ́kútàrí khairil bariyati. salati wa taslimi wa azka tahiyati méjì mo bẹ́ẹ̀ ṣe. méjì ni wàá bẹ́ẹ̀ ṣe papọ̀. sọlá tí ọ̀la nàbí yìí kẹrin.